This is 10.55 p.m. Bulletin board. Okay, mo Pati àwọn mommy ni mo ti ń bọ̀. Mọ́mì àwọn? Kọ̀ mi, má fún mi gbó dídí ṣọ́nà. Mo ṣàmọ̀ pé ni swearing mommy, mo sọ fún ẹ pé ní ni swearing mọ́. And what did I tell you not to do? Èmi pàṣẹ fún ẹ, ìgbé kò bá lọ sí pàtí. Ó wá dúró títí tí mo fi kúrò lé kó wá gba pàtí náà lọ. first pàtí tá à sọ̀rọ̀ yìí it's not a family party torí pé wá jẹ́ pé family party ni èmi ni máa mú ẹ dání lọ síbẹ̀ what has come over you. Nothing. Nothing. Ọkọ mi. See, darling, I understand your agitations. Honestly. Ṣé bó ṣe wà yín mo mọ̀ kan tó ń rò lọ́kàn yín. And I know why you're acting like this. But honestly, you need to let go of the past. Ṣó ti yé ọkọ mi? Ṣòrí mo mọ̀ pé torí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin eh, stepmother àti mumsy ẹ̀gbà tán wà láyé, òun ló ṣì gbé sọ́kàn. Bọ̀ ṣórí èmi, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi star, mo believe pé woman yẹn ò lọ́wọ́ nukun mọ́ because ẹni tí ò dá èmi kò lè gba ọkọ mi. crazy. No sir. Sọ fún mi, kí problem ẹ̀ gbọ̀ngàn lọ? Kò o. No, you have a problem. No, no. No, no, no. Something's actually wrong with you. Olumide. Because if you're not not, you won't be keen on frustrating me all the time. Most of people want to because that's the same place you went to, giving me your own freaking reasons. I know. But have you forgotten you're a gentleman? You are a very gentleman, as gentle as a dove. Òun fọwọ́ kan obìnrin, ò kí ń jà, ò kí ń bínú. Ìràwọ̀. Ọkọ ra wọn. Tí o bá mọ̀ pé o fẹ́ rí ojú pípọ́n mi if you do not want to see my other side, stop frustrating me. Yes, darling.